and I never baff. Chai! Hey! Now maybe it's maybe this. Full name me. Fáwọn tó sẹ́yìn tẹ́ ẹ̀mọ̀ ọ̀gbẹ́ni Àdánì Agùn Olúwaṣeun Láyíwọlá. Ìgbà tí mo discover tí mo ń jẹ́ ọ̀gbẹ́ni Àdán. Àdán jẹ́ orúkọ ọ̀kan tó ti ń pè mí láti ìgbà tí mo wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University nígbà tí mo dẹ̀ máa jáde náà àwọn èèyàn dẹ̀bẹ̀rẹ̀ sí ń pè mí ládàn yẹn lọ lọ lọ lọ tí mo dẹ̀ fi bẹ̀rẹ̀ bu kọ́mẹ́dì tí mo ń ṣe mo máa kú sọ ní àdán ìgbà tó yẹ pé àwọn èèyàn mọ̀ mí sádàn tẹ́lẹ̀ àwọn èèyàn kú máa pè ní àdán ọ̀gbẹ́ni àdán. lọ London mo máa wá bọ́ọ̀ṣì mo máa wọ gúúsì tí n bá lọ ṣọ́ọ̀ṣì mo máa ná dọ́là no be my fault mo ra zanọ́ọ̀tì wípúdà tọ́ọ̀tì mi ò lè wọ wúbà mi ò lè wọ bọ́ọ̀ṣì. Come in detail now. Um, nǹkan tí àdán represent actually àdán ní èdè gẹ̀ẹ́sì wọ́n pè ní bat bẹ́ẹ̀ mọ̀ pé mi kọ́ ló fúnra mi ní orúkọ yẹn àjọ wà nù yàrá ńgbà kan tá à ń ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn mi léèwé àwọn ọmọ léèwé àwọn ọ̀rẹ́ mi tá a jọ wà nù yàrá wọ́n wí pé òkè òkà kan èdè máa bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ ẹranko tá a jọ ẹni tó fún mi ní orúkọ àdán mo fún ní aláǹgbá èyí tí àwọn òyìnbó mọ̀ sí lizard a tún fún èèyàn kan ní olóńgbò táwọn ìgbìmọ̀ sí cat àdán ló kàn ẹ̀mí mo á bẹ̀rẹ̀ sí jẹ lọ. mọ́tò ní òjèrè lightning spoil our light also lightning no enter the house lightning spoil light and fix the light you, think it's easy ah, you, want me to go back i just want daughter you are not doing it like demon this is me to reward bono and do the not leave them for me let me let me do the light. ẹ eh, mọ̀ pé eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa ń pàdán ní ehm, ṣekúṣeyẹ cleanism àdán lè fò ó sì tún lè rìn so kò sí condition kankan tí nǹkan burúkú kan ti bá wa ọlọ́run máa bá wa solve ni so lókèlókè là á máa lọ àdán lórúkọ mi. daddy be careful those that no wan you o warn yourself if you, come like you <laughs> when i was your age they used to call me wire you see this black and, and red thing here this your father here o ah <laughs> the wire kankan that they are connecting when i was they used to call me timo wire timo wire wire wire timo wire wire wire <laughs> yunifásitì eh, mo lọ ìyẹn iléèwé gíga ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ilé Ifẹ̀ ah, ni mo ti ṣe education mo sì tún ṣe drama course kan náà ní Bowen University. timo you see now tèmi yóò know that they used to call you timo it was a mistake that's what they used to call you so what name did they used to call you shock norris. àìdójúkọ pọ̀ rẹpẹtẹ bí kí wọ́n post fídíò kẹ́ni kankan lọ comment pé ó dẹ̀ nígbà kan tí mo post fídíò kan gbà kan ṣe video, yẹn mo wound mo dẹ̀ mo dẹ̀ as in wound yẹn dẹ̀ ṣẹ̀jẹ̀ tí ó ti ń dọ́ apá ẹ̀gbọ́n ti wà lára mi mo dẹ̀ post fídíò yẹn wà lọ comment pé this video is not mo ṣáà comment àdára pé it's not funny kankan kankan ṣètò àwọn tó máa ń comment fídíò pé it's not funny yìí àwọn ni a máa post fídíò tó bá funny náà ní comment bẹ̀rẹ̀ tó kò bá di funny máa rọ ẹ òkè yàkọ̀ mẹ́rin jẹ́ banu. banú ẹ̀jẹ̀ wọn lè banú wa jẹ́ <laughs> àwa náà retí yín àwa gan ti rẹ́kẹ́ <laughs> so but you know ẹ mọ̀ pé ẹni tó bá máa máa ṣerú àwọn iṣẹ́ tá à ń ṣe yìí oríṣiríṣi opinion ló máa wà and we are open to public opinion tó bá ní pé òkè òtò iṣẹ́ wa ìhóní kankan tó yẹ kó o ṣe láti lè ẹ̀ a máa but ó depend lórí bó bá ṣe máa express ẹ̀ sí wa so bẹ́ẹ̀ bí mo ṣe máa handle àwọn controversies mi ni pé tí controversy kan bá tí um, tí ẹni tí bá ṣẹlẹ̀ nǹkan tí mo máa ṣe jù ni mo máa overlook ẹ̀ actually because nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní everyday so if anybody bá abuse ẹ pé nǹkan to ń ṣe òṣèkí nìkan pinna fi wọ́n lẹ̀ kó máa ṣe nǹkan tó ń ṣe lọ so that's actually uh, the best way to handle something like that. and I never baff o. Chai! Hey! Na me be It's me, be this. Hmm. well, mo ti sọ fún mo ti bẹ̀rẹ̀ ṣe Instagram um, this thing when they hack account mi ní two thousand and I think two thousand and seventeen mo all over again so um, ṣe rí nǹkan kan pa iṣẹ́ wa ni pé ọ̀gọ́ àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ nǹkan pa consistency dàbí pé tí wọ́n bá ń ṣe nǹkan kí wọ́n máa ṣe lọ ìgbà tí mo jí tí mo bẹ̀rẹ̀ Instagram kan náà ni mo ní four over four hundred thousand àbí whatever follow kánà hack account mi ni àti nick times two times three yẹn but àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé <laughs> account náà hack wọn hack ẹ̀mí torí tẹ̀yìn bá ń bẹ̀rẹ̀ tí ń bẹ but tí yàn bá ń ṣe nǹkan lọ kí yàn máa continue so with that yàn máa grow and the number one thing tó yẹ kí yàn consider ni Ọlọ́run tí yàn bá fi ọlọ́run sí ní ìrìn àjò ìrìn àjò yẹn ò kì í yàn lè ìrìn àjò yẹn tán. mo mo start and vote must vote it is your right to vote i don't know where from but why don't you want to vote so why will i will use to vote it is my nose use to vote and when you go idiot. i don't i don't know when we the must to vote now vote it is your right to vote even if they are shooting go there and vote if they are doing cutlass anyhow go there and vote